الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال المصنف حفظه الله الشرح الفعل ليني الأيام انتياتي كسواجو للصبر منزلة عظيمة في الدين فالدين كله قائم على الصبر àfáà ní sùúrù ṣíṣe ipò tí ó ga ló ń bẹ fún ká máa ṣe sùúrù nínú ẹ̀sìn ọ̀rọ̀ sùúrù ipò rẹ̀ ga ó tóbi púpọ̀ nínú ẹ̀sìn ìsìláàmù kọ́dà àfáà gbogbo ohun ń jẹ́ ẹ̀sìn ìsìláàmù pátá kọ́ imun alasọ́bùrì lórí sùúrù lọ́lọ́mọ gbogbo ẹ̀ lé o gbogbo ohun ń jẹ́ sìn lórí kíni lórí sùúrù ní eh, odúlé lórí torí pé gẹ́gẹ́ bá a ti ṣàlàyé fúnra wa lọ́jọ́ díẹ̀ sẹ́yìn sọ́bùrún àlàtọ́ àti ìlà ẹni tí ó tẹ̀ láti ẹ̀tọ́ lọ́hùn sùúrù ni ó ní ìfaradà ni ó ní ni ó fi dìde kírun nígbà tí gbogbo èèyàn ń sùn ní òtútù ni ó fi fomi tútù sàlùwàlá nígbà wọn mọ̀ pé wọn gbọ́dọ̀ má kírun ọlá faradà náà ni sùúrù la fi sin lọ. wasabrun an maharimillah káfí rí ní tí ọlọ́wọ́n ọ̀fẹ́ káwa kóra ní ìjànú pé a ń gbọ́dọ̀ lọ́bẹ̀ kọ́dà bí ń wù mí sùúrù náà ló ní o onísùúrù náà ni mi ò ní jẹ́ ọ lọ kó síbi haramu wasabrun ala aqdarillah ìran kẹta nù sùúrù ni ọmọ pé kádàrá ń bẹ àti orí àti ìdàkejì rẹ níjọ tó ìjì ọtí Ọlọ́run bá dé ètò òfin ní dídàkudà tó òfin ní wíwíkú yìí ó ní sùúrù náà ni wasabrun ala aqdarillah wasabiru ẹ̀yin ọba wa ní sùúrù gbogbo ọ̀nà tá a kàkà lè yí o onísùúrù òfin ń tẹ̀lé àṣẹ ọlọ́run onísùúrù òfin jìnnà sí nítorí wa ló wọn ọ̀fẹ́ onísùúrù pé kádàrá ọlọ́run bá délé ìjọ tẹ̀ lọ́rùn àyọ̀ bá ti rú sùúrù yìí ó wà rọ́ọ̀bìṣù àfa lóhun ló jèrè o ọlọ́mọṣáájà jèrè o. لأنه أطاع الله واحتسب الأجر عنده èso tó fi jèrè ọtẹ láti Ọlọ́run ó sì mìíràn kan pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ yìí tóun ní sùúrù rẹ̀ yìí tọ́lọ́n bá gbé orí rẹ̀ dé ládàá tọ́lọ́hún fún ẹ̀sán tọ́lọ́hún ó ju gbogbo eléyìí lọ yọ wá máa nira kan ètí jẹ́yàn oníṣòwò náà nù á máa nira kan ẹ̀sán tọ́lọ́hún máa ṣe fún oníṣòwò. wàlẹ́ anna al-jazaa wa at-tasakkhut la yughayyiru al-qadar àràǹtẹ̀ yẹn fi mọ̀ pé bẹ́ẹ̀ bá ní sùúrù wọ́n ló gé ni o wọ́n ló jèrè o òun ni pé bọ́ bá tiẹ̀ wá ń ké tó ń gbára dálẹ̀ náà tó ń bínú tó ń fọn tó ń tu erugbe alọ́sẹ̀lẹ̀ ọ̀ lè yí kádàrá rẹ̀ padà o wàhùwà dọ́rọ́rùn àlàsọ̀hìbì èyí tó tó ń ṣe ìnira ni ó fà fún ọ bọ́lọ̀ bá gbé kádàrà rẹ̀ dé ojúlé wù kẹ́yìn kígbe tó ojúlé wù kọ́ bínú tó ojúlé wù kọ́ wí ìwékùwé dání ọmọ wí yìí à ń kọ́ lẹ́nu wí kò yí kádàrà rẹ̀ padà kò yí padà ẹnìkan ló kú ni kò jí sáyé bí nǹkan kan lọ́sọ̀nù ni kò pé orí bí nǹkan kan ló lé lọ ọba kò pé ọba àfikẹ́yìn wa ní sùúrù kọ́dọ̀ má pọ̀lé wa torí pé lẹ́yìn ọba ní sùúrù àbùkù ló kù gbogbo ohun tó léwu kéèyàn ò ṣe àfààní láàyò ọ̀gá yírú àlùkọ́dà ọ̀ èyí ò lè yí kádàrá padà o kọ́dà yóò tún wá jẹ́ kínní yóò tún jẹ́ nira burú fún ẹni tí ò ṣe sùúrù yìí yóò jẹ́ nira yóò já burú fún lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọdé àríbìnrin ọlọ́run yóò tún wá jẹ́ nira fún láyé náà pẹ̀lú gbogbo ẹni tí ń bínú gbogbo ẹni tí ń fajú pọ̀ kankan kọ́dà àwọn dókítà oníṣègùn òyìnbó aláburú rẹ̀ pọ̀ kéèyàn aburú aburú ń bẹ ń bí kéèyàn kàn máa bínú kàn máa ronú gbogbo gbà lẹ́yìn tó ṣe pé kò sì yí kíni kò yí kádàrá padà alifawa àwọn àǹfààní tí àrímúni alùhùlà alákọ̀ọ́kọ́. فضل الصبر وعلو منزلته من دين àfihàn kọta àríkọnù báàbù yìí àti ká ní sùúrù ọ̀la tí ń bẹ fún ká ní sùúrù àmọ́ bí ipò ẹni sùúrù sì ti ga tó nínú ẹ̀sìn àmọ́ yóò náà. àsáàníyà ẹlẹ́ẹ̀kejì annahu sábàbùn lil fawzi bil janna àsọ̀nù tọ́lọ̀ máa fi fi yàn sálìjánná kéèyàn fi béèrè àlìjánná sùúrù náà bẹ́ẹ̀ o sùúrù ní sábàbí tá a fi wọ àlìjánná o àfáàlìsà ẹlẹ́ẹ̀kẹta àtẹ̀rẹ̀bíìbò fèsìfọ́bìrì àlà àgàdà bàbá gbàgbé ní ta ké lánàá àfáàrà wa létí ìsọmárì àtọ́dá kéèyàn máa ní sùúrù lórí ìnira táwọn èèyàn bá máa kó bọ̀ látàrí pé ọ̀darapọ̀ máwọn èèyàn ń báwọn èèyàn ṣe ìnira tó bá jáde ń bẹ̀ tó bá ní sùúrù láàdá ń bẹ̀ ń bẹ̀ fún àgbẹ̀dẹ̀dẹ̀ mùsùlùmí tí ń rora pọ̀ máwọn èèyàn tí wọ́n á ní sùúrù ìnira tí ń bẹ̀ ń bẹ̀ àgbẹ̀dẹ̀ yóò dá o sallallahu alaihi wasallam ju mùsùlùmí èmi báyàn ṣe o ànábì ni mùsùlùmí tí ń bá èèyàn ṣe tí ń ṣe sùúrù pẹ̀lú ìnira ìjọba máa jáde ń di ìbára ẹni ṣe ànábì lè yàn dá lọ́dọ̀ ọlọ́run ní mùsùlùmí tí ò bá àwọn èèyàn ṣe lọ. ìgbélé tá ṣe iná ọmọṣáájú wúlò fún wa. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.